padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki ẹ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mo lérò wípé ẹ ti jẹ̀gbádùn ìtàn kékeré tí mo mú wá fún yín ẹ dẹ̀ ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kan níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wá jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ sí àwọn orin ẹ ṣe mọ̀ pé bẹ́yìn ṣe ń ṣiṣẹ́ lọ kí ni káwa ṣe iṣẹ́ táwa gbà ni pé ẹ kí ẹ máa mílíkì ibi tẹ̀ ti ń ṣiṣẹ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kí ọ máa ṣiṣẹ́ kó dẹ̀ máa ṣe fàájì lẹ́gbẹ̀ẹ́ kan ẹ wo ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ sí àwọn orin aládùn tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí à ń bọ̀. padà sí orí ètò wa ètò yín Miliki Express lórí ètò yìí láti máa Miliki bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wò ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájó sí orin Davido My Wonder Woman à ń bọ̀. Miliki Express lè tò ètò ní Miliki Express Ọlọ́kọ̀ọ́bà ẹni sinimá tuntun tó ṣẹ̀ṣẹ̀ ń jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ìṣe wa ni iṣẹ́ mi ni gbogbo àwọn sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde kémi kó ṣe kí ni kí n tọ́ yín sọ́nà ẹ fún àǹfààní ẹ̀yin tó bá fẹ́ lọ wo sinimá tàbí ẹ fẹ́ lọ rà sinimá kan tí mo mú wá fún yín lẹ́ni wọ́n ń pè ní ọlọ́fin ọlọ́fin àwọn Bánkẹ́ films ló gbé sinimá yìí jáde bẹ́ẹ̀ ni ẹni tó ṣe olùdarí sinimá yìí ni ni Túndé Ọláìyá Yusuf bẹ́ẹ̀ ni o àwọn gbajúgbajà olóṣèré bíi Kẹ́mi eh, Kẹ́mi Afọlábí Adésìpẹ̀ Ọláìyá Igwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló kó ipa nínú sinimá Ọlọ́fin sinimá kejì tí mo mú wá fún yín ni wọ́n ń pè ní òru kan one night kí ló ṣẹlẹ̀ lóru kan yẹn ṣé nǹkan kan ṣẹlẹ̀ ní ṣé wọ́n pààyàn ni èmi ò mọ̀ o ẹ̀ arábìnrin òrékelẹ́wà gbajúgbajà olóṣèré àwọn ló kọ sinimá yìí àwọn dẹ̀ ló ṣe olóòtú rẹ̀ Aisha Raji bẹ́ẹ̀ ni Aisha Raji ló kọ sinimá ooru kan àwọn tó lọ́kọ̀ ipa nínú rẹ̀ Fúnṣọ́ Adéolú Kẹ́mi Afọlábí Adésìpẹ̀ ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ló kó ipa nínú sinimá ooru kan. sinimá kẹta tí mo mú wá fún yín ni ìtẹ́lọ́rùn wọ́n ní ìtẹ́lọ́rùn òun ni bàbá ẹ̀wà ta ló kọ sinimá yìí gan ta ni olóòtú rẹ̀ ta ló gbé jáde màmá wa Falsat Balógun tí wọ́n ń pè ní Madam Sajẹ àwọn ló gbé sinimá yìí jáde àwọn gbajúmọ̀ olóṣèré bíi Múyìwá Adémọ́lá Mama Sajẹ fúnra wọn àwọn náà wà ń bẹ̀ Níyì Johnson àti olóṣèré tó pọ̀ àwọn ló kó ipa nínú sinimá ìtẹ́lọ́rùn mo lérò wípé ẹ ti jẹ̀gbádùn àwọn sinimá tí mo mú wá fún yín tó ṣẹ̀ṣẹ̀ jáde láti ọwọ́ àwọn gbajúmọ̀ olóṣèré wa lọ́wọ́lọ́wọ́ báyìí ètò ṣì ń tẹ̀síwájú ṣùgbọ́n ní sáà báyìí ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò díẹ̀ nà sí orin Chuvano featuring Tenny Smile à ń